torí pé tí professor saiti mẹ́yìn tó bá bọ́ta lónìí tó bá sọ pé ń tábúrò ẹ̀ máa ń sọ yìí bẹ́ẹ̀ náà lórí ó lè ní mirza gulam ahmadu ọlọ́jì mú kùránì ni amadi àti kanu tí professor saidi tìmẹ́yìn tọ́ba ilé tọ́ba ilé jẹ́wọ́ tọ́ba ilé jẹ́wọ́ tó jẹ́wọ́ tó túbá amadiya ó ti finish nàìjíríà nù kọ́nà wájú ó túbá. ṣebí mo ṣe ń sọ̀rọ̀ yìí náà ní ìsìn ń wò mí ń wò mí náà. Be sending message, be, send, be sending your reaction to me that all those parties are not stolen by your anabi, by your prophet. Now, this fast is a challenge I put before you, Professor Said Simeyin. ينصرك الرجال نوحي إليه من السماء ọ̀gá yín Mirza Ghulam Ahmadu ó ní olúwa sọ àyàkálẹ̀ fún òun wípé àwọn èèyàn kan àwọn ọkùnrin kan wọ́n á ràn ọ́ ṣe ìwọ Mirza Gulam Ahmadu àwọn èèyàn náà ìròyìn ara wọn rèé o nuhi ìlẹ́yìn mìnàsàmà àwọn èèyàn tá a máa tún sọ wá àyíkalẹ̀ fún láti sánmà who are those people we want to know because our belief says aliwayu mina sama according kọta revelation from the sky has been terminated then who are those people who are those people Tani ni àwọn èèyàn yẹn àwa fẹ́ mọ̀ o a fẹ́ mọ̀ wọ́n ká lè mọ iye òǹkà àwọn tá a kó jọ sínú sínú kúérì àwọn wo ni àwọn èèyàn náà tí ìmísí sámà wá bá tó sì ń pa wọ́n láṣẹ wípé ẹ lọ́ọ́ máa kó owó fún Mirza Ghulam Ahmadu torí kó lòṣì ni. We want to know those people who, who received Revelation from the sky after it has been terminated. À ń retí èsì yẹn látọ̀dọ̀ yín ẹ̀yin ìjọ Amadiya. Mirza Gulam Ahmadu ó tún sọ pé Allah ó sọ àyàkálẹ̀ fún òun pé láàmù bá dílà lìkàlímáàtì láàyè láàmù bá dílà lìkàlímáàtì láàyè ó jí mú ni o ó jí mú ni ọ gbé kínní pé o wọ́n ti di nǹkan méjì sí mi ò rí mẹ́ba yìí. Sura Al-An'am Quran six verse thirty four mi ò rí lójú screen tètè bá mi ṣáà kínní yìí o. No dey there o kò sí ń bẹ̀. ok ẹ̀yin náà sì yẹn fún ara yín ibi tí Mirza Ghulam Ahmadu ti lọ jí yẹn mú wá oní súra Al-An'am Quran six verse thirty-four Quran six verse thirty-four ibẹ̀ ló ti lọ jí láàmú bá dílà lìkẹ̀lìmọ́ ti láàyè ibẹ̀ ló ti lọ jí mú wá. ń kà bọ́ọ̀tà mi báyìí ìsílẹ̀. Quran 6 verse 34 Allah subhanahu wa ta'ala sọ pé wala qad kuzzibat rusulun min qablika fasobaru alama kuzibu wa udhu hatta atahum nasruna. hatta atahum nasruna wala mubaddila likalimati la ṣe wàlá mùbádìlà lẹ́kàlímàtì là wàlà kọ́díjà àkà mẹ́nàbà ilé mọ́rísàlín. Quran six verse thirty four la kà fún ọ yẹn o ibi tí Mirza Gulam Amadu tó ti lọ jalè lámùbádìlà lẹ́kàlímàtì là ibi tó ti lọ jalè ẹ̀ nìyẹn o aya míì tí Mirza Gulam Amadu tún jalè rẹ̀. òun ni àyà tó sọ pé àyà sọ pé iná fàtàhánálàkà fàtíhàmùbínà olè ọlọ́jàlè sọ́lọ́tò lìfàtì sọ́lọ́tò lìfàtì Quran forty eight verse one tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún anabi Muhammadu wípé iná fàtàhánálàkà. fatihan mubina ànábì ló ní àyà yẹn náà ànábì ló lọ ń sọ ọ́ kalẹ̀ fún kì í ṣe mirza gulam ahmadu olè ní ọ́ yé jalè kúránì mọ́ ọlọ́run yọ ọ́ tó ti kú ẹ kó o bá sì kú ni mo fi ń kẹ́lé ìjáde ni gbogbo mùsùlùmí bó ṣe kan náà wọn bá máa já ọ wọn bá máa já ọ ní lè kan náà omi ìtúrẹ́ o tí Mirza Gulam Ahmadu kò jalè eléyìí òun fúnra ara rẹ̀ lọ́mọ bí ó ti rí i ṣùgbọ́n ìrìkúrì lórí tí ó sì ń jẹ́ ìpèníjà fún Professor Saheed Simeyin and others wípé kí wọ́n bọ́ síta kí wọ́n wá ṣe àlàyé rẹ̀ fún wa o èyí ti ṣe tí olúwa tọ́sọ tírà kalẹ̀ fún Mirza Gulam Ahmadu tó fi ń ṣàṣìṣe báyìí náà àṣìṣe tí ọmọ ìbtìdáyí tó ń kọ́ náhàwù tí ò gbọ́dọ̀ ṣe ni àṣìṣe tí ọlọ́run tó rán Mirza Gulam Ahmadu ń ṣe ló ń ṣe báyìí ẹ jẹ́ kí n kà sí ti yín ó ní fatahaliwaliyu ṣe rí báwọn fatahaliwaliyu ṣe wá lè tí mo fún ní ríǹgì yẹn ríngìhun abi eti mo fún ríngì yẹn yẹ́lò yẹn ẹ pe i pé ìkọ́ fataha ìbẹ̀rẹ̀ yẹn naa ni wọ́n kọ òun náà abi fataha tó bẹ̀rẹ̀ àyà yẹn bí wọ́n ṣe ni wọ́n kọ fataha kejì ko siye yẹ wọ́n kọ bẹ́ẹ̀ nínú òfin. nínú nínú nínú òfin gírámà lárúbáwá kò yẹ kí wọ́n kọ́ bẹ́ẹ̀ àmọ́ ọlọ́run ọba tó rán Mirza Gulam Ahmadu ń ṣẹ́ ọlọ́run ọba tí máa ń ṣàṣìṣe ni kì í ṣe àlọ́ èṣù ló ránṣẹ́ èṣù yẹn ni wọ́n sọ fún pé fatahali wàlíyù. fataha fakarabunahu najiya ohun tó yẹ kó wà ń bi fataha kejì yẹn ni fatihan kó jẹ fataha liwaliyu fatihan fakarabunahu najiya kò yẹ kó tún jẹ fatihu mọ́ lárúbáwá yìí mọ́ sọ̀rọ̀ báwọn fataha liwaliyu fataha àkínní túmọ̀ yún. fatiha yẹn ó máa jẹ́ taokíìdì ni tó bá ti jẹ́ taokíìdì ó máa jẹ́ tẹ̀mùyíz yóò ṣiṣẹ́ tẹ̀mùyíz ni ààyè kó gba násìbà ló wà ìntẹ́ ẹ̀kọ́ yìí ẹ wá ṣàlàyé ẹ̀fàyè. E bó ṣe yí àwa ọmọ làwa ṣe sọ òun pé ó wrong grammatically ó wrong fatah aliwaliyu fatihan wakorabnahu najiyan bó ti yẹ kó lọ́nu àwọn tí wọ́n bá wà ní kíláàsì lọ́wọ́lọ́wọ́ ní kíláàsì náà wù jẹ́ máa ń kí wọ́n ṣe ìrọ́bù rẹ̀ wọ́n ṣe ìrọ́bù rẹ̀. fata aliwaliyu fatihan wakọrọ abunahu najiyan bó sì yẹ kó lọnu kí pọfẹsọ saidi kọdàkùn kó wá tu ọlọ́run wọn ṣe láàrin ọlọ́run wọn tó rán mirza gulam ahmadu ṣẹ́ sí wọn ó ti ṣe mistake báyìí kí pọfẹsọ nínú ọmọ tí ń sìn kó wá tún ọlọ́run wọn tí ń sìn kọ́ wa tún ṣe fún wa. omi ìtúre o èyí tún lágbára ó tún lékè ń kà ó lágbára ṣe rí èyí àkọ́kọ́ tí mo kọ́kọ́ mú wá kí nìyẹn dálé náà tí mo sọ pé kí nìyẹn náà tí mo ẹrú àkọ́kọ́ ta kọ́kọ́ dictate ní ọ̀rọ̀ wo nìyẹn náà. yàtíkà táwọn lọkọ yá yátúkà a ní ọlọ́run wọ́n ṣe mistake mẹ́rin a tún rí míì ìkejì fatahaliwaliyu fatihun dípò fatahaliwaliyu fatihan ok ṣe wá rí àṣìṣe àkọ́kọ́ yẹn àti kejì ẹ papọ̀ ṣe pé ẹyọ kọ̀ọ̀kan ni mo fẹ́ kẹ́ ẹ papọ̀ ká sí o ní ẹyọ kan ẹgbẹ́rọ̀ mi yé tabatúrú àṣìṣe míì a tún lè jó mọ́ o ṣé eré àṣìṣe eléyìí a orí búkú ayé òun ọ̀run gbáà ni àṣìṣe tí mo fẹ́ point out níbí báyìí mirza gulam ahmadu oní ọlọ́run ọba wa tó dá ayé àti ọ̀run ló rán ọ níṣẹ́ àbí ọ̀sọ̀ bẹ́ẹ̀ àwọn ọjọ́ ọ̀rẹ́ náà sì gbà bẹ́ẹ̀ ẹ̀yin ìjọ amadíyà sẹ́ǹbẹ́ńtòsí ẹ ti háǹgì káàkiri agboolé ẹ ti jókòó ti fóònù yín ẹ ti ń wo bí ọ̀gá yín ṣe ń jábọ́ ànábì yín òbíṣẹ́ yín alright ọ̀ya. Oh, pòfẹ́sọ̀ iṣẹ́ kan yìí báyìí pòfẹ́sọ̀ Saidi Tinẹyin pòfẹ́sọ̀ Saidi Tinẹyin it is now your turn come and explain to us this verse. ó ní ọlọ́run sọ pé yá kọ́mọ́rù yá ṣámsù anta minni. وأنا منك يا قمر òṣùpá o yà ṣàmùsù oòrùn o à ń tà mí nì ara mi nìwọ́ ti wá ara mi nìwọ́ ti wá wàá nà mí ń kà èmi náà wá látara rẹ ṣé ẹ gbọ́ báwọn yá kọ́mọ́rù òṣùpá o yá ṣámúsù òòrùn o àǹtàmí látara mi ni ìwọ ti wá wàá nà mí ń kà èmi náà wá látara rẹ kí nìtúmọ̀ yẹn ọlọ́run ọba àti oòrùn àti òṣùpá nǹkan kan náà jọ ni wọ́n bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àǹtà mi ń nì wàá nà ń kà ara mi ló ti wá èmi náà wá látara rẹ ta ló wá dára wọn nú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ta lá sọ pé ó dá ọlọ́run ta lá sọ pé ó dá òṣùpá ta lá sọ pé ó dá oòrùn ìjọ amadíyà ẹ̀sìn ní mirza gulam ahmadu atún ẹ̀sìn ṣe sótẹ́sì ṣe ní ní àbí bẹ̀sìn jẹ́. ni kọ́mọ́rù nu aya yìí. If I should go by your teachings, Kọmaru here is Gulam Ahmad. Shamsu here is Gulam Ahmad. The Qamar and the Shamsu here referring to the same person. Qamaru nù bí báyìí àti Shamsu bí báyìí ẹnìkan ló dúró fún kò dó fún yàn méjì. Ló sì fi já wípé kò sọ pé yá Qamaru wà yá Shamsu. antumami ní wàhánà mi ń kù mọ́ kò sọ bẹ́ẹ̀ ká pé yẹn o àti oorun yẹn o the same person ni o ta wá ní òṣùpá náà jagunlabi ni o ògbólógbò olè ni o merizagula mahamadu ni o ẹni wọn èjì rí tí wọn ní o ta ni oorun náà òun náà ni o. ọwọ́ á ní ọlọ́run ọba ń bá mirza gulam ahmadu sọ̀rọ̀ pé ìyá kọ́mọ́rù ìyá siamusu mo pè wo òṣùpá òṣùpá saidi òṣùpá òṣùpá gulamu lélẹ́yìí o èyí èso òṣùpá saidi o òṣùpá gulamu ìyá siamusu òrùn gulamu ok anta mi látara mi ni ìwọ ti wá wàá nà mí ń kà èmi náà wá látara rẹ ẹ dákun jẹ̀mọ́ kí ni ìtumọ̀ ọ̀rọ̀. I'm tired of all this nonsense. kí ẹnìkan sọ pọ́lọ́ ń bò ń sọ̀rọ̀ wípé èmi ọlọ́run ara rẹ mo ti wá ìwọ náà ara mi ló ti wá kí ló túmọ̀ sí wọn. ó túmọ̀ sí láti ṣẹ̀ṣẹ̀ kọ́ ṣe lọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run náà sì ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ la fi dálé ayé la fi dóhun gbogbo tó túmọ̀ sínú. ó túmọ̀ sí pé ọlọ́run àti ọ̀rọ̀ the same. so Gulam Amadu wa ní ẹ mọ́ ohun tí kẹ́ ẹ nísìnyí nǹkan kan náà gan làwọn náà ọlọ́run wá látara àhún òun náà wá látara ọlọ́run. Ah, mẹ́rìndàgùlà Mamadu bẹ̀sìnjẹ́ bẹ̀sìnjẹ́ ni ọ́ ọwọ́ abá kìídà jẹ́ ni o torí tí ń bẹ́nu àkìídà. ohun ti ń bẹ nínú àkìídà wa. gbogbo àwọn àyà yìí ọ̀gbé kínní ìtàn o ṣé lẹ́yìn náà tó wá sí bẹ̀ ni àyà tí mo kóòtì mi bà yìí àyà méjì ni mo kóòtì ń bẹ́ẹ̀ mo kóòtì ẹ bá mi sí súra súra wo la kàkà ilẹ̀ kan náà súra tó lè fa tíì. Quran forty eight verse one ẹ bá mi sí súrà àlẹ́ àní àmùwònà Quran six verse one fifteen Quran six verse one fifteen bóyá tọ́ba di lọ́la á gbé ń bẹ̀rùn á gbé láti ibi tá a bá dé hùn mo fẹ́ fi àwọn àyà kan hàn wá nínú àlùkùrọ̀ àná àwọn àyà tí Mirza Ghulam Ahmadu tó fẹ́ takò ẹ̀hẹ́n ó nìyẹn wọ́kọ̀ lọ́kọ̀kúlà ṣéyìn ṣé fọ́tí ó gbé mọ́ ni ó sì ní òsì ń bẹ̀. èyí gan náà nìyí bíbáyìí ó ní òsì ń bẹ̀ ó mọ̀ òun bíbáyìí yá tí kà ó rìn bíi. anyway sáàmọ mọjọ da nǹkan kan rú báyìí bí wọn bá di lọ́la padà padà gbogbo screen bí wọn bá di lọ́la. now àádùn bẹ́ẹ̀ lónìí tọ́ba di lọ́la ibi tí mo dúró sí ibẹ̀ ní ti gbé pírọfẹ́sọ Saheed Mehin ìyá Kọ́mọ́rù ìyá Shamsu antamini wàá nà mí ń kà gbogbo literary device tẹ ẹ bá fẹ́ employ employ rẹ̀ káyé gbọ́ kẹ wá ṣàlàyé kẹ tún sọ pé it is a metaphor kẹ ní ìsìn àárọ̀ ni kẹ ní àkànlò èdè ní fáyé pé ìwọ̀ oòrùn ìwọ òṣùpá àǹtà mi ń nì ara mi ló ti wá èmi náà wá látara rẹ irọ́ tẹ́ bá tún fẹ́ fi gbè lẹ́sẹ̀ ẹ wá fi gbè lẹ́sẹ̀ kẹ́ ẹ wá júwe wá sí àyà lùkùránì tó ròyìn ànábì kan àtọ́lọ́hún tí wọ́n fi wá di àǹtà mi ń nì wàá nà mí ń kà. ẹ jẹ́ lọ kú òun kẹ́ lọ kú òun amadiya. ẹ̀yin tẹ̀ ń náà kẹ́ kúrò ọ̀nà ọ̀nà ọ̀nà ẹ̀rọ̀fọ̀ lẹ́ ń yẹn ọ̀nà burúkú ọ̀nà tí ò lè dáa yẹn o insha allah mo ń retí kí ẹ̀yin ìjọ amadíyà ẹ̀yin mẹ́mbà amadíyà kí ẹ tiẹ̀ máa react pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ìmọ̀ kẹ́ send there you see you are free I want ní free word. world kẹ́mọ send there sí orí ah, forum kí gbogbo ayé náà máa kà á èmi ń sọ mo tún tún sọ wípé Mirza Ghulam Ahmadu ọjàlè alukurani ni ọjàlè ẹ ni mo dẹ̀ ń tọ́ka sí ibi tó ti lọ jalè rẹ̀ ẹ̀yin ẹ wá fèsì kẹ ní òjàlè ẹ̀ kẹ wá sọ ẹni tó ní originality àwọn ọ̀rọ̀ tó ń lò yẹn tó wá ń panẹ bíi tiẹ̀ tó ń panẹ bíi tiẹ̀ aláwọ̀ fi wá ṣe kò ń gẹ́rẹ́ a máa tẹ̀síwájú ní ọ̀la pẹ̀lú ògùn ọlọ́run subhanaka allahumma wa bihamdika ashhadu wa ilaha illa anta astaghfiruka wa atubu ilayk àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyàníyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú pókúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ní gbogbo wọn o kàláwù fi sọ sọ́wa káàmádì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ Shia, ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas òkúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o. kó fi súnà rẹ̀ borí o. الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته